Thanks for watching Dr. Zabi's Talk Show. Kindly like, comment, subscribe, and share on other platforms. Thank you. Akí gbogbo wa pátápátá pé a kò ojú ọjọ́ ṣe rí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Orúkọ tèmi ò tí ì padà Dr. Zabi Talk Show ní ìlú UK. Èmi àbúrò yín ọmọ yín olólùfẹ́ yín ẹ ṣé gan ni. Kí la fẹ́ gbé wò lọ́jọ́ títí òní? Ah! Orí adé kò ní ṣaláì dàdé. Orí tó bá máa ru ló bá máa ṣe alábàárù kò ní ṣaláì má ṣe alábàárù o hmm, mo kó gbogbo ọwọ́ mi méjèèjì fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu torí irú orí tán yàn wá sáyé àwọn yan orí láti bọ́n dáadé gan wọ́n jẹ ọba ṣe máa gbọ́ àwọn náà ò sì sọ bàbá ọba wọ́n jẹ ọba wọ́n ti jẹ́ bàbá ọba gbogbo àwọn ọba tó kù àwọn mú àwọn mú orí adé nìkan náà mú wá sílé ayé ọ̀pọ̀lọpọ̀ wọn ọba ilẹ̀ yorùbá orí adé wípé wọ́n máa jẹ́ adé fún ẹ ọ̀hún ọ̀dẹ̀ wá níyàn wọ́n ní aládé láti ìlú bí òun ṣe wípé bàbá wa bọ́lá ahmed tinubu òun ló máa yàn wọ́n ní sáà wọn ní àsìkò wọn ní ìgbà wọn àwọn náà máa fi wọ́n máa jẹ torí pé àwọn mú orí wá sáyé ni wípé káwọn ru ẹrù adé ọba sórí bọ ẹni tó jẹ ọba gangan tó jẹ bàbá ọba yẹn òun ló ní àṣẹ òun ló máa máa rule òun ló máa máa sọ nǹkan báyìí ni kẹ́ ṣe nǹkan báyìí ni kẹ́ ṣe ẹni tó jẹ bàbá ọba bí bàbá wa Bọ́lá Ahmed Tinubu Jagaban bọ́n ṣe jẹ́ wípé àwọn ni ọba gbogbo ilẹ̀ Yorùbá kí gbogbo àwọn ọba ẹ wọn máa tẹ̀ máa káwọ́ sókè fún wọn ní kọ̀rọ̀ bọ́n káwọ́ sókè fún wọn lẹ́yìn bọ́ à ń rí díẹ̀ díẹ̀ ń bẹ̀ wípé àti gbangba ní kọ̀rọ̀ ń káwọ́ sókè fún wọn ni tìtorí ẹ̀ àwa ọmọ Yorùbá ìtẹ̀síwájú wa ọwọ́ Ọlọ́run nìkan ló wà àyàfi tí bàbá Bọ́lá Ahmed tó bá lò bóyá two hundred years ọ̀hìn kéré báyìí sìn tí ò bá jẹ́ yẹn ni ilẹ̀ ilẹ̀ yorùbá bóyá máa ní ìlọsíwájú tàbí bóyá máa ní ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn fúlàní tí àwọn òyìnbó tán kó wa lẹ́rú tán wá dà wá lẹ̀ sọ́wọ́ fúlàní bá ṣe máa rí ọ̀nà àbáyọ ó kù sọ́wọ́ ọlọ́run torí pé àwọn tó ń sọ pé bàbá Tinubu wọ́n dé àwọn ọmọ èkó sínú agolo kò rí bẹ́ẹ̀ o bàbá tinubu òde ọmọ èkó sínú agolo gbogbo ilẹ̀ yorùbá gbogbo ọmọ kóòtù òjire ló wà nínú agolo bàbá tinubu tó bá jẹ́ ni bàbá tinubu ṣe tán wípé àwa yorùbá máa kúrò lóko ẹrú ẹ fún wọn ká tó rí ọdún kan lóòótọ́ lóòótọ́ ọlọ́run á gbà fún wọn a máa kúrò nínú oko ẹrú ni ẹ jẹ́ ká jọ wo fídíò yìí ẹ máa bá mi ká lọ gbogbo ẹ̀yin tẹ́ bá wo fídíò yìí ẹ jẹ́ ká ṣí ẹ jẹ́ ká pín kó délé kó dóko ká wá fi kọ́mẹ̀ntì wa ká fi sílẹ̀ ń bẹ̀ kí ọlọ́run kó ṣàánú wa kẹ́ lè rí wípé bọ́n ṣe ń pa wá bọ́n ṣe ń jẹ wá tó ń pín wa ọ̀hún máa dá sí i a máa kọ́ lórin asọ́lẹ́tàn asọ́ ní gbogbo ẹ̀ kò sí ẹni tó dá sí nínú wọn bí òun ṣe wípé bàbá Bọ́lá Mẹ́jì Tinubu wọn ní àwọn ọba tó wà ń bẹ̀ àwọn kan gbé adé sórí ni àwọn gangan ni ọba ilẹ̀ kóòtù òjíire torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọba yẹn gan wọ́n fẹ́ sọ̀rọ̀ ìmíì wà torí owó ni ò ṣe lè sọ o ìmíì wà torí pé òun ló fi mí síbẹ̀ báwo ni máa ṣe sọ hmm, ẹ máa bá mi ká lọ. ṣẹlẹ̀ o ó tún ti ṣẹlẹ̀ like I've always said ẹ̀yin ọba Yorùbá mo júbà forí adé o mi ò rọba fín o torí arọba fín òun lọba ń pa ọba wo ló ti ẹ̀ pa rọba fín ayé àtijọ́ táwọn ọba ní respect tọ́ba láṣẹ lẹ́nu ọba ò ní láṣẹ lẹ́nu mọ́ I saw a video when Tinubu gathered Yoruba obas they go meet for somewhere a whole onírìṣà the number one Oba of Yoruba land. He dey rush, he won't go take picture with Tinubu. The man almost follow oh, for ground. Now I can't see all of them gather. I remember reading in the story those days. Say the Oni, the old Oni, no come up for im palace. Say anybody wey wan see am, dem go But this one, now everywhere they e go. Me, hmm, this one, so jam I'm trying to choose my word. But I saw a video when same Hi Jesus. When na one of these political um, people with the campaign go Oba, be, uh, uh, eh, eh, Oba Benin Palace. Oba Benin no go meet them. I see where the man sit down for him throne like this. I see the distance where they between them. Oba Benin no come comot for him palace. They go meet him for him palace. Eho Onerisha na you dey go meet dem i say sure say if to say if tinubu tell you make you come meet am for body law you go body law i come see all those kings dey come line up all of them stand up tinubu dey shake them one by one with cap for im head oba stand up tinubu dey shake them. e dey shake them. ah kabiyesi ah kabiyesi kabiyesi with cap for im head me i go come waka stand in front of those oba they go say make me i comot cap for head abi because ibi ojú bí o bá a ṣe bẹ̀rù la ṣe bí ọmọ all the obas for Yoruba land una don lose una respect tètè ẹ eh, ẹ ti lose ẹ tipẹ́tipẹ́ now abi. Because I remember when they enter Akinolu Palace, go carry staff of office. Now, since that day, I don't see that man in public or hear him talk anything again. They say Peter Obi won't go visit am. Say they write letter. Say Peter Obi they come Lagos, come campaign, say they see. I Say he say Oba is not available. I go dey available now. Because na political Oba, Oba see o láṣẹ Make he go host Eh, make you go host obi make dem comot am for throne the next day eh, ẹ ti ẹ sí lórí tróònù mọ́ àti mọ̀ pé ẹ sí lórí tróònù mọ́ látijọ́ tán ti gbọ́ pàṣẹ yín lọ tẹ̀sí ló ń pírẹsẹ̀ntì fake ọ̀pá àṣẹ fáwa pé wọn gbọ́ pàṣẹ lọ́pọ̀ gba ọ̀pá àṣẹ nìyẹn talent tán I can't see all those kings come line up Tinubu dey shake them ẹ ti jẹ dodo ẹ ẹ lè sòdodo ìyà dẹ̀ ń jẹ yín náà bàtà ń ta yín lẹ́sẹ̀ but ẹ ẹ lè sọ̀rọ̀ òótọ́ ọ̀rọ̀ ò ṣe é sọ fún yín because torí ìjẹkújẹ tẹ̀ ń jẹ àti ìjẹkújẹ tẹ̀ sì fẹ́ jẹ but gbogbo yín tẹ̀ wà involved nínú nǹkan tó ń ṣẹlẹ̀ sí gbogbo wa tá jẹ́ ọmọ sí yín to all we young generations for every one of you that has contributed to this suffer to the state of Nigeria the state of the nation as we speak right now your generation unborn will reap from what you have sown. All of una call una say King una gather. Tinubu call una put for somewhere. All of una gather. You won't greet una una stand. King they stand up. Hmm. Tinubu they shake them one by one. Cap day head and if na me una go say make i comot cap for head make i no wear cap greet oba amadioha wey go strike most of una e dey inside bush wey she press up lọ́wọ́. òkèlè ń wo ẹ̀wò God bless.